mo rò pé gbogbo náà lẹ mọ ìdí tá a ṣe pé. gbogbo wa là mọ̀ o. àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ah. fún gbogbo tí ń ṣẹlẹ̀ sí a ní sáà yìí ní gbogbo àgbègbè wa. owó ní bó o bá sí lé wọn má dá bára kan lẹ́yìn. ṣé ń tọwọ́ wúlò. torí owó àpèsè ni roboto. kábàdé nà pẹ̀lú káàsì gbogbo ẹ̀ kánmọ́kánmọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. <laughs> báyọ̀ kìlò ọ̀dọ́ yín ní ti bẹ̀rẹ̀. mílíọ̀nù kan àbọ̀ la ṣètò fún yín bí yóò ti mọ dọ́dọ̀ yín nù lóòrèkóòrè bó bá ṣe wọlé. mílíọ̀nù kan àtààbọ̀. Hmm, mílíọ̀nù kan àbọ̀. nínú mẹ́wàá nù. Hmm, mílíọ̀nù kan àbọ̀. ìwọ zuru. kábíyèsí. ẹ̀yin náà bákan náà. mílíọ̀nù káàwọ̀. bẹ́ẹ̀ni. ẹ̀sìn olùgbẹ́. ọ̀dùdù ilẹ̀. baálẹ̀ tá a wá. kábíyèsí. tìyín náà bákan náà. ṣé pé mílíọ̀nù káàbọ̀ tèmi náà. bẹ́ẹ̀ni. a ní ká ṣe gbogbo ẹ̀ ní orí òjò orí. èmi gẹ́gẹ́ bí kábíyèsí kì í ṣe pé bóyá mo pín nǹkan kan lọ fúnra mi ṣùgbọ́n mílíọ̀nù méjì méjì yóò máa wọ àpò ìlú gbogbo bá ṣe ń dọ́wọ́ wa. o fi máa tó lù ṣe. bẹ́ẹ̀ ni. ṣé fún ìlú ti. ṣé wàá rí ọ̀mọ̀wé ìlú tí ń sáré sókè sódò tí ń ṣakitiyan bí gbogbo ẹ̀ ṣe ń dá a rò pé ká má fi òun náà sílẹ̀ lásán mo wá ṣe ètò ìdajì mílíọ̀nù fún òun nìkan àbọ̀ mílẹ̀ ìdajì mílíọ̀nù kan ṣé mo pé eré. ẹni ọba ṣe sí abẹ́ pẹpẹ náà ní jẹ lábẹ́ pẹpẹ. kọ́mọ́sá ti jẹ pẹpẹ rán bẹ́ẹ̀ kọ́. balẹ̀ ẹ ṣàjọ kẹsẹ̀ ọ̀rọ̀ ọmọ lélẹ̀ kó tó kẹ́ máa rí bété rí bété. kábíyèsí ẹ ṣe oje ẹ pẹ̀ fún àmì yóò gùn ẹ kú làákàyè mo ní gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n sábẹ́ sílẹ̀ hmm. mílíọ̀nù méje ni o. òkú àfiyèsí hmm. méje ni àpapọ̀. mo á sọ wípé mílíọ̀nù mẹ́wàá ni wọ́n sọ pé mú wá méje la pín níbi mẹ́ta sọlẹ̀ sí asán láti mọ̀. wọ́n pín bọ̀ ni wọ́n pín tán. ṣe rí ẹ̀yin balẹ̀ ọ̀rọ̀ yín kéèyàn fi sẹ́nu kó dákẹ́ ṣé ń gbà tá a pín owó nìsín tá a sì ṣètò tí ń fún yín èwo wá ní pé kẹ́ ẹ mọ wádìí nǹkan kan ti pé iye báyìí náà pín iye báyìí ní owó. àìrọ̀ láti yọ ọ̀ràn lọ́rùn yín ni wọ́n ti ẹ̀ béèrè bá a bá délé báyìí ni wọ́n ṣe ṣe mílíọ̀nù mẹ́ta wọ́n ṣàbíà. ẹ gbọ́dọ̀ fi kíni hàn ẹ gbọ́dọ̀ fi kíni hàn.